إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba tí ó ṣe ní ìrọ̀rùn fún wa láti pàdé ní àyè alálùbáríkà yìí àtọrọ alékún ìkẹ́ àti ìdẹ̀fún ọdún sálà Muhammad sallallahu ta'ala alaihi wa sallam àlékún ìkẹ́ ọlọ́run àti gẹ̀ẹ́rẹ̀ kí wọ́n bá òṣìṣẹ́ náà tàwọn ará ilé rẹ̀ àti àwọn sàábì rẹ̀ tàwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ dídi ọjọ́ ìgbéǹdàlùkìyàmà kí ọlọ́run bá kí ó má ṣàìkàwá بين بإذن الله تعالى أو تسوى جنينه على يدي أم بابه nípa ìbẹ̀rù ọlọ́run. ní ìjókòó tí ó gbẹ̀yìn abẹ̀rẹ̀ tí ṣe àlàyé nípa àwọn ohun tí ó ṣe òkùnfà àlékún ìbẹ̀rù ọlọ́run lọ́kàn mùsùlùmí lẹ́yìn ìgbà tí a ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé nípa kí ni ìbẹ̀rù ọlọ́run ọ̀hún àti pé àwọn ohun tó fà tí ó fi yẹ kí á bẹ̀rù ọlọ́run torí pé ọlọ́run ọba ọba tí ó tóbi ni ọba tí ó yẹ kí ó bá àyàn lẹ́rù ni nínú àwọn ohun tí ó ṣe àlékún bẹ̀rù ọlọ́run yìí amẹ́nuba qira'atul Qur'an wa tadabbur wa kíkà al àti mímọ̀ ronú sí ìtumọ̀ rẹ̀ a mú àwọn ọlọ́kan ọ̀jọ̀kan àpèjúwe wa lábẹ́ eléyìí a mẹ́nuba wípé àwọn olùmọ̀ wọ́n a máa ka Kùránì ní kíkà tí wọ́n ka in tí agbára wọn bá ká ní pípọ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ sí pé wọ́n a máa sàdáyẹn rí àsìkò fúnra wọn láti ka Kùránì ní kíkà ìjókòó láti ronú sí àwọn ìtumọ̀ rẹ̀ eléyìí a máa yí ọkàn púpọ̀ a sì máa mú kí ìbẹ̀rù ọlọ́run kó lékún nínú àwọn nǹkan tí yóò mú kí ìbẹ̀rù ọlọ́run lékún lọ́kàn wa òun náà ni mímá wo títóbi ọlọ́run nípa àwọn ìwẹ̀ ẹ̀ṣẹ̀ tí a ń dá káma wo kékeré ẹ̀ṣẹ̀ yẹn káma wo pé ẹ̀ṣẹ̀ ilé ìkékeré ni káwo pé òfin táa fẹ́ tẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ táa fẹ́ dá yẹn ta ló ṣe léwọ̀ ọlọ́run ọba tó tóbi òun ló ṣe ilé wọn yóò a mú kí àwọn àwẹ̀ ẹ̀ṣẹ̀ kí wọ́n ṣe kí ní kún ó tóbi lójú wa mímọ̀ wo àwọn ìwẹ̀ ẹ̀ṣẹ̀ ní wíwo oyin tó tóbi a máa ṣe àlékún ìbẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ bí Ibn ta'ala anhu bó ṣe sọ wípé dájúdájú olùgbàgbọ́ òdodo a máa wo àwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n bá jókòó sí abẹ́ òkè sí abẹ́ àpáta ńlá kan ni tí wọ́n gbé sókè ó wà ń bẹ̀rù kí àpáta náà wọ́n má fọ́ ní lórí gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ olùgbàgbọ́ òdodo ṣe máa ń wo àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣùgbọ́n ẹ̀rí alfáàjì ẹni tó ti gba ráǹkì nínú ṣíṣe ọlọ́run tí ó sì bìkítà nípa pípàdé ọlọ́run òun a máa wo àwọn àwẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ ní gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ó tilẹ̀ wù kíwẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ ó pọ̀ tó a máa búrọ́ọ̀ṣì ẹ̀ ní gẹ́gẹ́ bí ìgbà tí etí bá fò kọjá lórí imú èèyàn tí èèyàn wá fọwọ́ ṣe kìnnì tí èèyàn fọwọ́ mọ̀ dànù nínú àwọn ohun tí ó ṣe okùnfà kíyàn bẹ̀rù ọlọ́run òun náà ni takwàlá ní èdè lárúbáwá alkhawf ó yàtọ̀ sí takwà bó tilẹ̀ jẹ́ sí pé loosely a máa ń tú tákùwà àti káwùfù pẹ̀lú kíni pẹ̀lú bẹ̀rù jẹ́ bó ti jẹ́ sí pé a máa ń tú tákùwà nìkan pẹ̀lú ìpayà tákùwà ta gbàlérò bí báyìí òun náà ni pípa àwọn òfin ọlọ́wọ̀n ọba máa àwọn tọ́lọ́wọ́n bá bá pàtẹ kíyàn wọn àwọn tọ́lọ́wọ́n bá tó bá ti léèwọ̀ kí èèyàn jìnà sí wọn òdiwọ̀n ìgbìyànjú mùsùlùmí láti pa òfin ọlọ́run ọba má òdiwọ̀n ìgbìyànjú láti tẹ̀lé tọ́lọ́run ọba wí òdiwọ̀n ìgbìyànjú láti sá fún tọ́lọ́run ọba ti níwọ̀ ó ní òdiwọ̀n ìbẹ̀rù tí ó wà lọ́kàn mùsùlùmí nípa ọlọ́run àwọn olùmọ́ni eléyìí a máa gbin ìbẹ̀rù sọ́kàn ẹni tí fi kìí fi ìrún ṣeré lásìkò tí àsìkò rún bá ti tó báyìí kò ní sẹ́tù máa tí ò bá ti fi jí tí ilẹ̀ kó lọ kí èrò ń tí ń tẹ egun ní lójútù àwọn nǹkan tọ́lọ̀ wọn bá ti léwọ̀ a máa pa wọ́n tí a máa sá fún wọn ẹ̀rí pé ṣíṣe ń tọ́nà wọn bá pa láṣẹ jíjìnà sí ń tọ́nà wọn bá ṣe léwọ̀ méjèèjì yìí títẹ̀lé òfin ọlọ́run ọba ni bẹ́yẹ̀ bá tí wọ́n ń gbìyànjú àti tẹ̀lé òfin ọlọ́run ọba tí bẹ́ẹ̀ ni ọlọ́run ó máa fi ìbẹ̀rù rẹ̀ sọ́kìn ìtàn ṣíṣe bẹ́ẹ̀ a sì tún máa ṣe kí ni a máa yí ọkàn a sì máa jẹ́ kí ọkàn kó kún fún ìfẹ́ ọlọ́run a máa jẹ́ kí ọkàn kó kún fún wíwá ìyọ́nú ọlọ́run a máa jẹ́ kí ọkàn kó máa sá fún kíkó sí abẹ́ ìdínú ọlọ́run nínú àwọn nǹkan tí ó ṣe okùnfà ìbẹ̀rù ọlọ́run lọ́kàn wa òun náà ni ta'zimu maharimillah ta'zim maharimillah bíbàbàrà àwọn àmì ọlọ́run ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب ọlọ́wọ́ bá ní gbogbo ẹ̀rìkẹ́ni tí bá ń bàbàrà àwọn àmì ọlọ́run àwọn àlà ọlọ́run dájúdájú tí ti bẹ́ẹ̀ ń bẹ nínú àwọn nínú ohun tí èèyàn máa fi páyọ̀ ọ̀rọ̀ gbogbo ń tá ti ti sọ́dọ̀ ọlọ́run kí èèyàn bàbàrà rẹ̀ ìbẹ̀ nínú tí ó sì àlékún kí ni àlékún ìbẹ̀rù ọlọ́run lọ́kìn gẹ́bà tí wọ́n sọ lọ́pọ̀lọpọ̀ ọba nǹkan míì ọlọ́run mẹ́lòmí ní àǹfààní àti ṣe inú ẹ̀sìn ló wà ẹlòmí tí ìmánì rẹ̀ ò sí ìgbàlá yóò fún ṣeun yóò mọ̀ fẹ́ràn àtẹ́bàá ẹlòmíì tó wá fẹ́ ṣe àti àbẹ́fẹ́ kò sí ẹ̀bẹ̀ kan tàbá ṣe kan tí ó ṣe tí ó fi ìmprẹ́sì àwọn èèyàn tún kó wà nǹkan kan nínú ẹ̀sìn kó fi lójú nílọ kó fi ìfẹ̀fẹ̀ rọ ẹ̀rí ẹ̀rí bí ṣe ń gbà bí ẹni tí wọ́n lẹ̀ tàbá sí àdámá tẹ̀bátì àgbáwá jẹ́ ẹ̀rin sàlátò ma lékún o àtẹ̀sílìm tẹ̀sílìmù yìí ó ṣe pàtàkì débi pé nígbàtí òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ó sọ bá wọn sáré rẹ̀ pé jẹ́ mi ò ní tọ́ka yín lọ sí tí ó jẹ́ kẹ́ wà àlìjánà wọ́n níbẹ̀ ni èrè òjíṣẹ́ ọlọ́run ó ní ẹ̀ wà àlìjánà àfilẹ́ ìgbàjẹ́ bá níbi ara yìí ó ní ìjẹ́mi tọ́ka yín lọ sí ibi ìjẹ́ tọ́jú ẹbí pé bá dùn ní máa ọlọ́run ó fìfì ara yín sọ́kàn yín afṣù sàlámà ẹ̀tàn sálámà ká láàrin yìí salamu alaikum alaikum salam salamu alaikum alaikum salam salamu alaikum alaikum salam àwọn ọmọ yìí kó tó kí yín láàárọ̀ tó bá fẹ́ kí yín ẹ̀ka àrọ́sà ẹ̀ka àrọ́mà tó kọ́kọ́ sálámà síwájú ẹ̀ka àrọ́nà ẹ ti kọ́ wọn kó mọ́ wọn láà sálámà yìí táwọn ìbáwọ̀ ọ̀rọ̀ kan fi hàn wípé tí mùsùlùmí méjì bá pàdé ara wọn tí wọ́n sálámà tí wọ́n bọra wọn lọ́wọ́ láàrin tí wọ́n bọra wọn lọ́wọ́ yẹn kó tó sí ọwọ́ padà ọ̀rọ̀ yóò sì àmójúkúrò àwọn ẹ̀ṣẹ̀ àwọn méjèèjì fún wọn ṣé nǹkan ni sálámà kí ṣe ìbẹ̀ nínú àwọn àìbàbàrà àwọn àmì ọlọ́run torí pé ta ló ní kásálàmà síra wa ọlọ́run ló ní kásálàmà síra wa látorí ahán dání látorí ahán òtítẹ́ lámà àmàtàlọ́láwà rẹ̀ tẹ́lẹ̀ ayà kùránì pàwà láti àmì mahamad ẹ̀dá àwọn sálámà pẹ̀lú tó fi dájú èyí tí wọ́n ṣe fún yín lọ èyí tó kéré jù nínú ẹ̀rẹ́ ni pé kẹ́ ẹ̀dá sálámà yẹn padà ní gígéégé bí wọ́n ti ṣe kíni bí wọ́n ti ṣe sí sálámà yìí ilẹ̀ lómi ti sọ di kẹrí lónìí sàlátó malé fún ọ ní sálámà àwọn tí yìí mùsùlùmí tẹ́lẹ̀ bí èsè mùsùlùmí bá wí bẹ́ẹ̀ kò ní bá wa lójijì torí pé a lè fi ẹ̀sìn wa ṣeré ni kèfèrí tẹ́lẹ̀ náà kílẹ̀ ṣe ẹ̀sẹ̀ ti tẹ́lẹ̀ kí kèfèrí kó bàbà rẹ̀ sí ẹ̀ èyí wá ní ti mùsùlùmí tóun náà mọ̀ bá wọn wí èyàn fi ẹnu tẹ́ńbẹ́lú ẹ̀sìn ọlọ́run nínú ẹ̀sìn ọlọ́run kò sí àwọn olùmọ́mọ́ sọ pé kò ìyẹn ni pé iṣu látòjú yìí ẹni pé tá a bá fẹ́ jẹ iṣu kíláàsì kíláàkọ́kọ́ sí tá a bá fẹ́ jẹ iṣu kíláàkọ́kọ́ sí abẹ torí pé a fẹ́ sí èpo yẹn dànù ẹ̀sìn Islam kò ní kò nínú kò léèpo kò sí èyí tẹ́ ẹ lè bẹ́ dànù nínú ẹ̀sìn Islam. ìgbé ilé ìyà ní option tàbá bẹ́ tí maka dánù àdíká sàtòrùn tàbí ìpèlú wọ́n tàbá dánù kò tẹ́ni tí ó mọ̀wá kò sínú islam islam gbogbo ẹ̀ lúpù ni islam gbogbo ẹ̀ inú ni ilé ìfàdíyẹ́ sí pé àwọn mọ̀nàfẹ́kùn kí wọ́n fi àwọn sàárì òjíṣẹ́ ńlá Muhammad sallallahu ta'ala alaihi wa alihi wa sallam tí wọ́n fi wọ́n ti ẹ̀yẹ lọ́jọ́ sí nítorí ẹ̀sìn wọn kí ni ìdájọ́ tó láwọn sọ̀kalẹ̀ lé wọn lórí ilé ìdúgbò àwọn gan wọ̀nyí ìlà fọwọ́ ẹ̀hẹ́ mú lórí ọlọ́run ló mọ iye ẹni tó yẹ kí kò sínú ìsìláàmù má sí kàǹkàrà rẹ̀ ó ti jáde nínú ìsìláàmù kò fi túbà kó padà sínú rẹ̀ látàrí àìmọ̀ ọlọ́ni kò lè àbìlẹ̀ wà ààyà kìí ẹ̀rìkì àwọn tí àwọn mọ̀nàbì kò ní tí wọ́n fẹ́ ẹnu àtẹ́bà àwọn sàárì àndẹ́bì ni ò sallallahu alaihi wasallam ṣùgbọ́n ìjà ìjà òun ọlọ́run gbàjà nítorí tí wọ́n fi ń fẹnu àtẹ́bà àwọn ọlọ́run lórí nígbàtọ́lọ́run wá ń bí wọ́n léèrè ọlọ́run wá dárúkọ àwọn tọ́rọ ọba gangan ọlọ́run dárúkọ wọn torí pé àwọn tẹ́ ń bú yẹn ń tẹ́ ti ti ẹ̀yẹ lára wọn yẹn ọlọ́run ló ní kí wọ́n ṣe torí náà kìí sí àwọn gan lẹ́bí ti ẹ̀ dípò sí dání dípò sọ̀rọ̀ ọlọ́run wá ní kúl àdìgbà sọ fún ẹ̀rọ ìjíṣẹ́ ńlá Muhammad sọ fún ẹgbẹ́ sí ìlú ọlọ́run wàlíláyé mẹ́tẹ̀lú láàrẹ nínú òṣùwọ̀n ìtẹ̀mí ayé gan ẹni tó lágbàá dújú ẹ̀ tí ẹ̀yẹn náà sì mọ̀ tó lágbà tí ọ̀pẹ́ tó bá tẹ̀yìn ó tẹ̀gbé tí ò sẹ́ni tí ó bìí lẹ́yìn ẹ̀gbẹ́ tí tèmi náà ẹ̀rí pé wọ́n ti tèmi bẹ́ẹ̀ pé hè tó ọ̀rẹ́ bá mọ̀ tí ọmọ yìí yóò ti ṣe yànnà yànnà ni ẹ̀ já tètè lọ bẹ́ẹ̀ láàrin àwọn ọmọ èèyàn látọ̀ àpọ̀lọ̀ ọlọ́run kúl àdìlà ọmọ ìfẹ́sẹ́ mi náà èmi ọlọ́run wọ àyájì àtàwọn àyà irú ti sálámà tá à ń sọ níbi ọlọ́run ní fọ́yì ìdá fi yí tó ń bi tàhíyàtì fa àhíyú bi ahsana minha aw rudduha ayọ̀ wọ́n lọ́wọ́ ẹ̀rí fún ni tí mo rán kó fẹ́rẹ̀ àwọn ayà ni

wọ́n ti tọ́ ìmánì wò tẹ́lẹ̀ kó tó di pé wọ́n ṣe tí wọ́n ṣe ọlọ́run sọ ìmánì wọn kalẹ̀ sókà pé nǹkan lẹ́sìn kápá bàrà rẹ̀ kárí ẹlẹ́sìn ká ṣàpàlẹ̀ rẹ̀ kí ṣe ń torí òun torí ní ń ṣe lẹ́sìn ní ń ṣe lẹ́sìn yẹn là ń sàpọ́nlera rẹ̀ kábára wa nípò kan kí wọ́n gbé ọ̀rọ̀ ẹ̀sìn wá bá wa by virtue of position táwà lọ́fíìsì ni ilé iṣẹ́ ni lọ́jà ni tàti wà nípò tàtílé influence decision tí ó fẹ́ bọ́ẹ̀sì ẹlòmí ò ní a tẹ́tẹ́ yìí bá ní ẹfẹ́ kọ́ mọ́sálásí nìsí àwọn kìí náà sọ fáwọn ẹfẹ́ kọ́chọ́ọ̀tì so torí wọ́n bà sọ fáwọn ẹfẹ́ kọ́chọ́ọ̀tì kí mùsùlùmí mọ́ sọ fún òun fẹ́ ṣe gẹ́nì mo fẹ́ kọ́ mọ́sálásí ó sì wà nípò tó ti lé ní fún ọkọ̀ tọ́ bóò ní tọ́ọ̀tì tí wọ́n ti wá dí mọ́sálásí ìdí ẹ lọ́wọ́ àbí àìfẹ́ kan ṣe àìkẹ̀sìnkún tó wà lára ọ̀pọ̀lọpọ̀ nítorí ìdílé ta'zimu maharimillah bí bàbára àwọn àmì ọlọ́run yìí nínú ẹ̀ náà ni jíjúgbájútẹ̀ sílẹ̀ fásẹ̀ ọlọ́run wà nínú àlàyé tàbí síwájú lẹ̀kùn nínú ẹ̀ náà ni ká mọ̀ pé ọlọ́run ṣe nǹkan yìí léèwọ̀ kọ́pì máa bẹ̀rù àti súnmà dípò pé àlọ́ sí kí ni àlọ́ sí nínú àwọn ohun tí ó ṣe okùnfà àlékún bẹ̀rù ọlọ́run lọ́kàn mùsùlùmí ma'rifatullahi ta'ala bi asma'ihi wa mímọ̀ ọlọ́run pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà àtàwọn ìròyìn rẹ̀ tí ẹ̀bá ń ṣe tààmùlù àwọn orúkọ ọlọ́run àtàwọn àròyìn ẹ̀ àwọn orúkọ yìí àwọn ọlọ́kan òjọ̀kan àwọn ẹgbàwọ́ ọ̀rọ̀ wá tó ń fi sí pàtàkì àwọn orúkọ ọlọ́run wọ̀nyí tó fi hàn wá nínú ẹ̀ òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ní orúkọ wọ̀nyí tí wọ́n pàtàkì dé ó ní àwọn orúkọ kan bẹ tọ́lọ̀un fi mọ àwọn ẹ̀dá rẹ̀ àwọn orúkọ kan bẹ tó sọ̀kalẹ̀ nínú Kùránì rẹ̀ àwọn orúkọ kan bẹ tọ́lọ̀un fi mọ àwọn èèyàn kan tọ́lọ̀un sàdáyarí wọn nínú àwọn ẹ̀dá rẹ̀ àwọn orúkọ kan bẹ tọ́lọ̀un tó fi pamọ́ sọ́dọ̀ ara rẹ̀ ìlú bá tó fi wá ní asàrà wàhùnmá ní asàlùkẹ́ bí kúlì fi ń hùwà lẹ́kì ìrí ọlọ́wọ́ bá mọ̀ ń tọrọ lọ́wọ́ rẹ pẹ̀lú gbogbo orúkọ tó bá jẹ́ tiẹ̀ sàmẹ́ ìtàbí hìnà tí wọ́n fi sọ́ra rẹ ẹni kankan lè sọ ọlọ́run tí ò tẹ́gẹ́ torí pé àwọn orúkọ ọlọ́wọ́ bá tọ̀ kèfíyà ni wá ẹni kan lè ọba lóòkọ tí ò sọ́ra rẹ̀ سميت به نفسك أو أنزلته في كتاب أبو الصوروك هناك على دين جيرانك أو علمته أحدا من خلقك أدي أجاك مدلين وعويدار تيجبون كانوا صدان يلي يتوفروك نعمة أو استأثرت به في علم الغيب àbí orúkọ náà ó fi pamọ́ sọ́dọ̀ ara rẹ nínú ìmà tó pamọ́ jẹ́ pé wọ̀nìkan an taj'ala al-Qur'ana rabi'a qalbi gbogbo eléyìí tawassul ìbẹ́nu àwọn orúkọ yìí tó jẹ́ sí pé wọ́n èé tí pè ọlọ́run tí wọ́n bá fi pè ọlọ́run àìdáhùn rẹ̀ òun náà láì fi pè rẹ̀ arákùnrin kan دينا وصلى وسلم محمد صلى الله تعالى عليه واله وسلم هو صلى على ذاك لما تصدوا انا ان محمد صلى الله عليه وسلم قولي لقد دعا الله باسمه الاعظم الذي اذا سئل به اعطى واذا دعي به اجاب dájúdájú eléyìí ó ti pe ọlọ́run pẹ̀lú orúkọ rẹ̀ tó fi tóbi jù lọ èyí tó jẹ́ sí pé wọ́n kì í fi orúkọ náà pé àyàfi kó dáhùn wọ́n kì í fi orúkọ náà tọrọ nǹkankan lọ́wọ́ rẹ̀ àyàfi kó ṣe ni àyàfi kó fún ẹ̀ ọjọ́ jímọ̀ tí mọ́sálásí jímọ̀ bá kún tán mọ́sálásí tó tóbi jù lù tó bá kọ́ tẹ́tẹ́ bá ti àwọn ẹ̀lẹ́kùn rẹ̀ tẹ́ bá ní ìtumù lọ́yìn láàárọ̀ ẹni tí ò bá ta òní jáde mọ́sálásí àwọn tí wọ́n pọ̀ jù ni wọ́n sùn bọ̀ tí wọ́n sùn mọ́sálásí ewu bá ti wà ní ti pàtàkì tó àwọn olùmọ́ni tí èèyàn bá ṣe àdúrà yẹn lásìkò ìtìjáàbà pẹ̀lú kíkójọ pọ̀ ọkàn sọ́dọ̀ ọlọ́run àti ṣe ìṣepẹ́pẹ́ fúrúfò àti ṣíṣe ìṣẹ̀dọ́rù ẹ̀ẹ́dẹ́ ìtumọ̀ àdúà náà àti dídàbàrọ̀ ọlọ́run tó wà nínú àdúà náà wípé in tó súnmọ́ jùlọ ni pé ọlọ́run ṣe gẹ̀rẹ̀ ọlọ́run gbà gẹ̀rẹ̀ ìtọ́nà sábà pọ̀ jù báyìí lọ ni ayẹ̀ bá kọ́kọ́ san owó àdúrà rẹ̀ ká tó sọ àwọn gbàjẹ́ ti pọ̀ jù báyìí lọ. ilé ìbẹ́ náà tó yẹ ká mójútó dára ìbẹ́ náà tó yẹ ká mójútó kí n fi lọ máa ṣe eh, fa àwọn àdúgbò tí ò nípìnlẹ̀ ti ṣe wàhálà sí wàhálà dìde láàrin òru dúró lórí ẹsẹ̀ kan kọjú sọ́tún kọjú tó sì kọjú sí ìbúwọ̀ ọ̀rùn kọjú sí ìbúyọ̀ ọ̀rùn ta ló rán wọ́n ni Allahumma inni as'aluka bi anna laka alhamd لا إله إلا أنت وحدك لا شريك لك المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم وني يا رب من ترضى ربي لك الحمد فلويت جاج جاج ببون تين جيني فتا يواني وحدك يواني لا شريك لك ó tọ́ sí orogún nínú ẹ̀tọ́ rẹ̀ almanan ọba ìrìgún eléyìí ó kọtọ́rọ̀ ọba gbẹ̀kátá ni ni àléébù ni kí ẹ̀dá ọlọ́run máa ṣèrìgún àbùkù ni kìí ṣe ń kẹ́ ẹ̀yìn fẹ́dà kó ṣèrìgún torí pé ìwọ ìwọ fúnra rẹ tí ìwọ ló nira rẹ in tó fẹ́ bí tèrè gúrù in tó fi ń tèrè gúrù lórí ẹlòmí nítorí pé ọlọ́run tọwọ́ rẹ sórí lẹ́nìkan tí ìwọ ló ní àti wọ àti tó fi ń tèrè gúrù ta ní wọn ọlọ́run ló ní wọn alimannan ọba ọba tí ìrègùn tọ́ sí بديع السماوات والأرض ọba tó pilẹ̀ ẹ̀gẹ̀dá sánmà méjèèjì àtílẹ̀ ya zal jalali wal ikram ìrí ọba tó fi tóbi jùlọ ọba alápẹ́lẹ́ ya hayyu ya qayyum ọba ayé ọba tó dádúró ọba ìtumọ̀ ìdádúró ọlọ́run ni wípé gbogbo nǹkan pátá ló ní bùkátà sọ́lọ́run ọlọ́run bò ní bùkátà sí nkàkà ẹ̀wọ̀ bá wọn láìka ẹ̀wọ̀ bí wọ́n ṣe pọ̀ tó ẹ̀wọ̀ bá wọn àjẹ̀nú ẹ̀wọ̀ bí wọ́n ṣe pọ̀ tó ẹ̀wọ̀ bá wọn mìíràn ẹ̀wọ̀ bí wọ́n ṣe pọ̀ tó ẹ̀wọ̀ bá wọn ẹranko bí àsínábìhà ẹ̀wọ̀ bí wọ́n survival gbogbo wọn ibo ni wọ́n ti ń dìráìbù rẹ̀ látọ̀dọ̀ ọ̀nà al-qayyum àwọn olùmọ́ni orúkọ wá ní nínú gbogbo àdúrà nínú gbogbo kalimáti èwo ní ismullahi al-azam kankan nínú rẹ̀ wọ́n á sì àbẹ̀ àwọn abátan sọ pé allah àwọn abátan sọ wípé al-hayyul òun ní ismullahi al nínú riwaya ni arákùnrin kan òun sọ pé allahumma inni as'aluka bi anni ashhadu annaka anta allah bi anni ashhadu annaka anta allah ó ní ìrí ọlọ́run ọba mo ń tọrọ lọ́dọ̀ rẹ pẹ̀lú wípé dájúdájú èmi jẹ́rìí wípé ìwọ ni ọlọ́run ọba ọ̀kan ṣoṣo al-ahad as-samad ọba ọ̀kan ṣoṣo ọba tó dá dúró tí ò ní bùkátà sí ìrànwọ́ látọ̀dọ̀ ẹni kata alẹ́bí lẹ́bí ẹ̀rí tó ẹlẹ́bí rẹ̀ ọba tí ò bí ẹnìkan kò sí bí nígbà tó wú ilé nǹkan òjíṣẹ́lá Muhammad ní sàṣẹ́lẹ̀m ó ní dájúdájú eléyìí náà ti tọrọ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú orúkọ rẹ̀ tó fi tóbi jùlọ tó jẹ́ kíkẹ́ wọ́n ti forúkọ náà pé àyàfi kó dáhùn wọ́n ti forúkọ náà béèrè kankan àyàfi kó ṣe nígbà tí wọ́n á kó àwọn àdúgbò yẹn papọ̀ àwọn ìwà ayáàtì yẹn tí wọ́n kó wọn papọ̀ wọ́n ń gbìyànjú àti tírèsì èwo gan ni kíni èwo gan ni ismullahi al-a'zam mímọ̀túnmọ̀ àwọn orúkọ yìí àwọn ṣe àlékún ìbẹ̀rù ọ̀rọ̀ yóò kí èèyàn mọ̀ wọn rí torí náà gbígbìyànjú àti mọ ìtumọ̀ wa eléyìí bá táwọn olùmọ̀ fi wí pé hadithi tó wá sanni mahamadu sọ̀rọ̀ pé inna lillahi tis'an wa tis'una isman ìgbé dájúdájú ọ̀rọ̀ wọn bá ní orúkọ mọ́kàndínlọ́gọ́rùn-ún gbogbo ẹni tó bá há àwọn orúkọ náà dakhala al-janna yóò àwọn ìmọ̀ ní kí ni túmọ̀ rẹ̀ ṣe Allahu Rahmanir Rahim kíyàn ní kíyàn ha kíyàn máa ka ní ògiri rárá wọ́n ní ó ha wọn ó mà túmọ̀ wọn. ó gba in tó ráyìn gbọ́ àtàwọn àtúmọ̀ wọn ó sì ṣiṣẹ́ kí ni ó ṣiṣẹ́ tọ̀ kí ni ṣiṣẹ́ tọ̀ gbogbo àwọn orúkọ yẹn ni wọ́n ní implication wọn kò ní wọ́n sọ pé alhafiz kó sì tún máa wá sọ̀rọ̀ lọ síbò omi tó yàtọ̀ ṣùgbọ́n o há orúkọ tí jẹ́ alhafiz alghani ọba tó rọrọ̀ gbogbo ọ̀rọ̀ pátá ọwọ́ rẹ̀ ló wà ó sì tún wá ọ̀rọ̀ lọ sí gbogbo tó yàtọ̀ sọ́rọ̀ rẹ̀ kò sí túnmà fún pé ọha alghani kò sí túnmà arrazza arrahman arrahim tó bá hàn orúkọ wọ̀nyí tó màtúmà wọn tó ti ń ṣiṣẹ́ tọ àwọn ìgbùmọ̀ náà alkọ́ọ̀dì ìṣòro kan wá bí wá wò pé ṣe kò sí solution kan sharp sharp wọn ni tí ó tẹ̀ ní bùkátà títà mọ̀ sàdúwà kásì ọmọ sàdúwà kásì ọmọ sàdúwà sharp sharp solution lẹ́yìn bàtújẹ́ sí ọlọ́run ọba ọmọ ẹgbẹ́ ni alkọ́ọ̀dì orí sí túnmọ̀ fún pé wọ́n há alkọ́dì nígbàtí o ń ṣe èméjì nípa wípé sọ́lọ̀ ni kápẹ̀ ní àdúgbàpẹ̀ ìtàní ilé ìfàjú wọ́n ti ní àwọn sàájú òjìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní tí wọ́n bá rìn lọ tí bàtà wọn bá já ní ìsìn èèyàn rìn lásìkò wà ní èèyàn rìn bàtà rẹ̀ já ibú lọ́kàn rí ó kọ̀kọ́ lọ shoemaker àwọn tí bàtà wọn bá já ọlọ́run kọ̀kọ́ pé tí ọba tán lé wọn tí ọba tán àwa tí ọba tán ibo lákọ̀ọ́kọ́ fọwọ́ pa àpò wa tí ọba tán lé wọn ọlọ́run ni wọ́n pè tí ẹ mọ̀ pé àlàájì inú àwọn kẹta ní Muhammad sallam tó fún wá ìsọ́ ìsọ́ ọlọ́run ọba nípa rẹ̀ òun náà ni al-ajzi wal-kasal kasal òun ni kíyàn rojú àbí nǹkan al ni nǹkan téèyàn lè ṣe téèyàn ní kápá láti ṣe kéèyàn sì máa wò ó wájú èèyàn báyìí kéèyàn sì máa lè ṣe òun ni àláàdì ọ̀sán ni tí owó wà lápò rẹ̀ ọ̀tẹ̀ ni ọ̀tọ̀ ni kọ́nà ó yọ̀ǹda fún ọkọ̀ lè fi ṣe ètò yẹ tí ẹ̀dí rẹ̀ ni tó lówó ní àjẹ́ ẹ̀dí rẹ̀ gbogbo èèyàn ló fẹ́nu kò lórí pé ilé ìyá alhamdulillah ọlọ́rọ̀ ìyá dùn jẹ́ ìyá dùn jẹ́ eré ló máa ṣe torí pé àgbóyè tí wọ́n ní pé nǹkan kan ò lè ṣe é sí àyẹ̀dílé ìgbà títa ní báyọ̀ ǹda nígbà tó lọ báyọ̀ nítorí pé wọ́n mọ̀ tún mọ àwọn orúkọ wọn wọ̀nyí wọ́n sì ń lò nínú sẹ̀mí wọn ilé wa jẹ́ kiri pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra làwọn olùmọ̀kọ nípa ìtumọ̀ kí ni ìtumọ̀ àwọn orúkọ wọn wọ̀nyí àwọn orúkọ ọlọ́run yìí kí ni túnmọ̀ wọn kí ni wọ́n imply bá ha wọn mọ̀ wọn jẹ́ kó wà lórí èèyàn nínú lílọ bíbọ̀ rẹ̀ ò rọrùn fún nínú àwọn tí ó sàlékún ìbẹ̀rù ọlọ́run èèyàn òun náà ni ní ma ọlá tí ń bẹ fún àwọn olùbẹ̀rù ọ̀rọ̀ mímọ̀ ọlá tí ń bẹ fún àwọn tí wọ́n ń bẹ̀rù ọ̀rọ̀ eré náà ṣe yàn lójú òkòrò láti kékeré láti gbé àwọn ìgbésẹ̀ tí ó jẹ́ kí bẹ̀rù ọ̀rọ̀ rẹ̀ lẹ́kún ọlọ́wọ́ زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ọlọ́wọ́ bá ní àwọn olùgbàgbọ́ òdodo àwọn náà ni àwọn tó ṣe pé tí wọ́n bá rántí ọlọ́run wọ́n ti lẹ̀tí ológo ìrírí bútírọ̀lá kí kí báwọn ni wọ́n rántí ọlọ́run ìyẹn ni pé wọ́n rántí ọlọ́run létígbọ̀ wọn rántí ọlọ́run lágbègbè wọn Wazilat qulubuhum wazilat qulubuhum ọkàn wọn yóò gbẹ̀rù torí pé torí ìbẹ̀rù ọlọ́run àti hadithi kan ní ìjókòó tó gbẹ̀yìn kí ọlọ́run ní òun ní kó ìbẹ̀rù méjì papọ̀ fún ẹ̀dọ̀ òun òun ní dẹ́rù bẹ̀rù òun lẹ́ẹ̀mejì ó bẹ̀rù láyé ọlọ́run tó bá jọ́ gbẹ̀dẹ̀ àlùkẹ́yàmọ̀ yìí fi láyà balẹ̀ àmẹ́ni tọ́kàn rẹ̀ ó ní ìsìnkú ní kó ìfàyàbalẹ̀ méjì papọ̀ fẹ́ ìrù rẹ̀ àyà rẹ̀ balẹ̀ tí bá ní àríkẹ́ǹdé yóò dọ́rí ní aláàrọ̀bùn rahim èyí rẹ̀ nìkan tó lọ sàárè tó dé tó ní àǹjẹ́ òun ọkàn rẹ̀ jẹ́ gíní ọkàn rẹ̀ balẹ̀ kò bẹ̀rù kọ́rọ̀ wọn mọ̀ Ahmed Muhammad nínú hadith al-Qudsi ó ní ọlọ́run ní òun ò ní fi ẹrú òun láyà balẹ̀ lẹ́ẹ̀mejì ara rẹ̀ balẹ̀ ń bíbà ara rẹ̀ yóò tún balẹ̀ tó bá ní jọ́bẹ̀ dàgbé yà máa. Ah. wajilat qulubuhum tó bá gbọ́ ọlọ́run tó bá ń dárúkọ ọlọ́run níbìkan wọ́n ń kọjá lọ ní wọ́n jókòó ń bẹ̀ ní létí gbọ́ wọn ní ilé ìrọ̀jẹ́ àwọn ẹni síwájú rere kò sí kò sí nǹkan tó ṣe wọ́n láǹfààní tó tó ìtàkìlà báyọ̀ ọ̀rọ̀ ìyàwó yóò sọ fọ́kọ rẹ̀ ìtàkìlà bẹ̀rù ọ̀rọ̀ ọkọ yóò sọ fún ìyàwó rẹ̀ bẹ̀rù ọ̀rọ̀ Annabi Muhammad وني لا يلد النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع ولا يجتمع غبار في سبيل الله ودخان في جهنم oni kò ní wọná talenton arákùnrin kan baka min khashiyatillah baka min khashiyatillah kí ma mú kíyàn sun ẹkún kó mi jáde lójú èèyàn tí ẹ̀ bá ronú nípa ọ̀ràn ìjókòó wá wúra rẹ̀ pé hey níbọ́jọ́ ìgbìyànjẹ́ alkiyamu ó sì rí tí ò ní sí bàbá kò ní sí màmá kò ní sọ́rẹ̀ kò ní sọ́mà pétọ̀ akúkú bímọ láyé àwọn ọmọ ọ̀dọ́ ni wọ́n àmókú lọ́kọ ọkọ ní àfáà ni ọkọ ní pírẹsidẹ́ntì ni bá alkiyamu ó sì rí ọlọ́gbọ́n ó sì fẹ́ bọ́m̀bẹ̀ ó wá rú lókè ìbẹ̀rù bẹ́ẹ̀ ó wá sunkún. irú ìdí àyíṣà ṣe lọ́jọ́ títà dé mọ́sí ní àyíṣà kí ni ṣe kúrò sí ọdún sunkún àyàwó ànẹ́bí ọlọ́run fa sallallahu alaihi fún ní èrè òjíṣẹ́ ọlọ́run abọ́ ní mo wọ́n sí alkiyama ni ó ní sí tó bá jíjọ́ gbìndà alkiyama sẹ́yìn ànẹ́bí ọlọ́run tẹ́ẹ̀rẹ́ sí àwọn ìyàwó yìí ìyàwó ànẹ́bí ọ̀ràn ń sunkún búrú ó dùn wájú ọ̀ràn búrú níjọ fi jà lẹ́yàmù àwọn nǹkan bẹ̀rù ńláńlá yóò ṣẹlẹ̀ lọ́jọ́ náà rà búrú ní tòun ó rí ànẹ́bí sàṣẹlẹ̀ ẹni tó sunkún nítorí ìbẹ̀rù ọ̀ràn ilé ìlú àjẹ́ pípé nínú àwọn ẹ̀tọ́ àwọn olùmọ́ nínú àwọn ẹ̀tọ́ tẹ́mi wa tó ní lórí wa òun náà ni tí wọ́n pè ní kí tí ó lọ jókòó pa fóònù rẹ ìyàwó ọmọ ọ́fíìsì gbogbo ṣe fi sí mìírì pé lọ́jọ́kòó kó ronú sọ́rọ̀ ara rẹ mùsẹ̀mí rẹ ṣé ó ṣe é ṣe kó pàdé ọlọ́run báyìí ọ̀kan náà àwọn olùmọ̀ ó ní sẹ̀mí rẹ tàbá tó bá jẹ́ pé um, ó bá ní data bank tí wọ́n ti kọ́bà wọ́n ti fídíò kọ́bà ìsẹ̀mí rẹ tó ń ṣe bọ̀ tó fi dì iṣẹ́ tó bá jẹ́ pé àbá plé rẹ̀ ọkàn yóò balẹ̀ pé ká plé àti kọ̀kọ̀ rẹ̀ àti gbangba rẹ̀ ká kóyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ká kó wọn jọ káwà bá wọn plé rẹ̀ ọwá fi fi ká plé rẹ̀ ó ní tó bá jẹ́ pé irú ìṣẹ̀ní tó ń ṣe báyìí tó bá jẹ́ pé ọkàn yóò balẹ̀ òní dáwọ́ bojú òní sọ pé ẹ̀ka ẹ̀ka parí ẹ̀kọ́ ibi ẹ̀bí ibi tó bá jẹ́ pé àwọn ọmọ rẹ ìyàwó rẹ wọ́n lè wo ìsẹ̀mí rẹ convenience àti kọ̀kọ̀ rẹ àti gbangba rẹ máa ṣe irú ìsẹ̀mí náà lọ ṣùgbọ́n tó bá jẹ́ pé tó bá wo ìsẹ̀mí rẹ dáadáa tó wọ́n pé ah tó bá ní ká pílé rẹ̀ kíyàwó mi jókòó kọ́ mà ní jókòó kò ní ṣe wò ìyàwó pé àà ah, àfíṣù ni mo fi sọ́kọ́ ọmọ wò pé àà àfíṣù tánì ni bàbá àwọn sírú owó tí bàbá ń gbà wálé nì sírú rí tí bàbá máa ń rìn ní àti wọ́n jẹ́ láwọn lọ ní bẹ́ẹ̀ sí tí wọ́n lọ́nu tó bá jẹ́ pé rú bẹ́ẹ̀ ni àwọn ọmọ rẹ̀ onílé ohun nílé ilé fídíò ìṣẹ̀lẹ̀ rẹ̀ kíyàwó àtọ́mà kí ó jókòó fún òwò ìṣẹ̀lọ́sàtúnṣe ó ní nítorí pé tó bá díjọ́ bí ìdá àkíyàmà kìí sí ìyàwó àtọmọ nìkan ní òṣèlú ni ni ó yóò mà tó bí lá àṣàrà aláàrùn òsì ìkàlàyé ọjọ́ tí wọ́n pè ní kálukú lágbájá ọmọ lágbájá ọjọ́ náà kò sí bíbú àṣírí tíyàwó àtọmọ ẹwọ restricted audience tó wọ́n bá lè wò tètè lọ tún ṣe. kó tó dọjọ́ ti gbogbo ayé òṣèlè ti gbogbo ayé òṣèlè. wọ́n ní wọ́lá yẹ̀ṣẹ́mi ọ̀gbọ̀n fi sabilillah wọ́n kọ́ ọ̀rùn fi jahannam. bẹ́ẹ̀ bó ti jẹ́ pípé àwọn tí wọ́n jáde lọ jagun lójú ọ̀nà ọlọ́run ọba eruku tó dìde látàrí nǹkan ogun wọn àti wàhálà tí wọ́n ṣe lójú ọ̀nà àti wàhálà tí wọ́n ṣe lójú ogun eruku yẹn àní Muhammad sallam ní kò lè ọlọ́wọ̀n ní èèyàn ní bára rẹ̀ nínú irú eruku bẹ́ẹ̀ kó tó wá lọ rí èsì jahannama èsì jahannama àti eruku jihad wọn ò ni ọlọ́wọ̀n ní kò kọ̀fẹ́ dákan àwọn àdíjì ní fi hàn wípé ẹni tó bọ́ sí kọ̀rọ̀ tó wá ronú nípa ọlọ́run látàrí fún ìbẹ̀rù ọlọ́run omu ṣekínì omu sun ẹkún wọ́n ní ojú rẹ̀ kò ní rí iná Jahannama dé gbogbo ìṣẹ̀gẹ̀lẹ̀ dé gbogbo ìwọ̀ àwọn gbogbo àwọn nǹkan wáyé ó dìgbà tí ìyẹn bá ti tàmàrí inú ó dìgbà tí ọkàn bá ti fún tọ́kàn ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر من من من منها الأنهار وإن منها لما يتشقق فيخرج منها الماء وإن منها لما يهبط من خشية الله ó dìgbà tó kàn bá rọ̀ ọlọ́run ní ọlọ́run á mú àwọn àtúnẹ̀fà àwọn òkúta gan wá ó ní dẹ́nu àwọn òkúta gan tí wọ́n ń ṣe kí ni tó mi ń jáde láti nù wọn ṣùgbọ́n ọkàn àwọn omi èèyàn ó ti lè dédé ó lè ju òkúta lọ torí pé bómi tẹ́ ń jáde lára òkúta omi ò jáde lọ́kàn sí wọn ó dìgbà tí ọkàn bá ṣe kíni tọkàn bá rọ̀ kí omi tó lè jáde níbo kómi tó lè jáde lójú nítorí ìbẹ̀rù ọ̀rọ̀ ríro ló nípa ọlá tí ń bẹ fáwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run yìí a máa mú kí bẹ̀rù ọlọ́run tí ní àkóṣe gini kò lè kún inú hadith tí ó gbajúmọ̀ sábà kan yìí rí lóhun Allahu fi kìí ṣe pé wò pé <laughs> àwọn tàjọ parí skú lágbàjá àjọ parí yunifásitì ni àjọ sáàmù nílùú kan náà ni ọjọ́ kan náà lájọ bá di sáàsà bí ṣe ti wá ó di di mílíọ̀nìyà ní ìsinú wa bú ẹkọ́ kò sí kẹ́kẹ́ nìkan mọ̀ pọ̀ wọn sọ̀kan eléyìí ó ronú nípa bóòlù wọn pàdé ọlọ́run kìí ṣe ilé mélòó mo ti kọ́ ọkọ̀ mélòó mo ti rà hmm, àdébòòlù máa pàdé ọlọ́run ṣírú ìṣẹ̀lẹ̀ tí mo ń ṣe yìí sí tí tọ́rọ̀ bá ní ó tán tí mo lè dún wájú ọ̀ràn ẹni tí ìṣẹ́lẹ̀ zakara Allah khaliyan ó bọ́ sáàyè kan tó jẹ́ sí òun nìkan ló wà ń bẹ̀ ó wá rántí ọ̀rọ̀ fàfà àtọ̀tà ojú rẹ̀ méjèèjì wá da omi tọ́rọ̀ jẹ́ obìnrin alfẹ́yàmù ń bẹ́nu àwọn tọ́rọ̀ wọn bó kẹwọn pẹ̀lú wíwà lábẹ́ bòjì aláàrẹ̀ṣẹ́ ọlọ́run lọ́jọ́ tí ò ní sí gíní lọ́jọ́ tí ò ní sí bòjì míì àyàfi bòjì al ó sì kú àwọn asbab àwọn tó máa ń ṣokùnfà kí ìpayọ̀ ọlọ́run kó lé lékún a ṣe àlàyé nípa ẹ̀ọ̀kan kí a tó fi jókòó náà tẹ̀ nínú ẹ̀ ọ̀wọ̀n náà ni سماع المواعظ المؤثرة والمحاضرات المرققة للقلب mímọ̀ tẹ́tí gbọ́ wáàzí wáàzí tí ó ní ìpalára àti wáàzí tí ó mú kí ọkàn kó ṣe kíni kí ọkàn kó rọ̀ ilé ìtàlẹ̀ Muhammad sallallahu alaihi wasallam tó máa ń ṣe fáwọn sáré rẹ̀ nínú hadithi al-Irbad ní anhu wa ahadul bakari ìgbẹ́nà àwọn tó máa tó máa ń sun ẹkún nítorí ìpayà ọ̀rọ̀ ó ní qala wa'adana rasulullahi sallallahu alayhi wa sallam mu'izatan balighatan jarafat minha al-uyun ó yà ní Muhammad sallam ó sì wáàzí kan fún wa wáàzí náà wáàzí náà ga púpọ̀ débi pé gbogbo àwọn tí wọ́n tẹ́kí gbọ́ wáàzí náà ni wọ́n ṣe ṣe wáàzí yóò ti gbé láti bẹ̀rẹ̀ láti gbà tí wọ́n ti bẹ̀rẹ̀ láti gbẹ́dí wákàtí méjì sẹ́yìn ẹ̀rí nǹkan mú bẹ̀. wọn ò fọlọ́run hàn yín wọn ò dá wọn ò sí yín lójú kòkòrò àlùjànnà wọn ò sì lékèrè wọn ò sì dẹ́rù nábà yín. ẹlòmíì kan ní wá sí lòun sí oògùn ní òun ẹsẹ̀ kiri ní òun àpolówó yóò fẹ́ fi hàn audience kékeré opportunity mi láti wá polówó ọjà rẹ̀ yóò bẹ̀ mọ̀ pé nǹkan bẹ́ ọ ẹni tó bá ní òsì nǹkan tí ó fi ṣe wákàtí méjì ajá méjì wọ́n lè pé méjìlá tí wọ́n máa gbà lọ́wọ́ ara wọn wàzín man wàzánká tí ó bá ti fẹ́ lè ta ẹ tó bá fi gorodomu wọn ìwọ́n náà fi gorodomu wọn ìgbà tí wọ́n ti gorodomu tí wọ́n ti gorodomu àwọn tí ara mú bẹ̀. orin ẹ̀fẹ̀ ẹ̀rin ọ̀kan ní òun wáàjú tòun kò sí ẹkún nínú wáàjú tòun o lóòótọ́ tẹ bá sì ń tẹ́jú bọ ẹ̀sùn ẹ̀rẹ́ ní dédé oní òjì mọ́jáde lóde comedians wa ma arsalnaka illa mubashiran wa eléyìí ṣe manhajú àwọn àwọn ànábì ọ̀rọ̀ kì í ṣe manhajú Kùránì manhajú Kùránì wọ́n rí at-tabshir ká fáwọn èèyàn ní ròdùnú káàkì tó ṣe kéèkì káàkì tó kí wọ́n nílọ ẹlòmí ìbò dèjì wáàzí ìwẹ̀ ẹ̀ṣẹ̀ tó yẹ kó kó ṣe wáàzí nípa rẹ̀ kó dẹ́rù ọlọ́run ọba fáwọn èèyàn nípa rẹ̀ ìní ó tún máa fi ṣe ní wọ́n fi sáwádà ibi ògbó ilẹ̀ gbọ́ ọ̀kan tí ń sọ pé o lè jíjà tó bá jíjọ́ pé dàlẹ̀ ríámà o lè jíjà tó bá ń dájọ́ fáwọn ìdájọ́ fáwọn olè kò sí ìlú àwọn bẹ̀ tó bá ń tẹ ìdájọ́ fáwọn alágbájá kò sí ìlú àwọn ṣùgbọ́n tó wá kẹ́ sí náà àhán ó kà wọn àwọn yíwa rẹ̀ rí lọ́wọ́ mo sọ mọ́ta náà àwọn ọmọ ìyá tí wọ́n jẹ́ àfà níbẹ̀ mo ní ìlú ẹni yìí ẹ bá sọ̀rọ̀ ẹ̀yìn súnmọ́ pé ẹyẹ ẹronú sọ̀rọ̀ yìí ṣé ta ló yọ ọ́ lẹ̀ ta ni òbú nínú gbogbo yìí báyìí ní ìsìn pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú gbólóhùn ṣé ìnáwó afárá mọ̀ ipe tó bá fi sọ̀rọ̀ zìnà ẹ̀yin lẹ́gbàá fúláàgì zìnà ẹ fara mọ́ ó wí ẹnìkẹ́kọ̀ọ́ sí ẹnìkẹ́kọ̀ọ́ dá padà fún ìwò gbogbo àwọn bàbá bàbá ìgbà tó dáa ni ìjọ́nà ọba nílẹ̀ ẹ̀kọ́rọ̀bù káwàá fi jìnà yẹn bó ṣe jẹ́ nǹkan kúrìyàrá tó nínú òsùn ọ̀rọ̀ káfí ìròyìn ohun títí ìlú tí ogun ẹ̀sùn rẹ̀ ní ẹ̀dàpọ̀ irú àjíwà tí wà jí káwọn èèyàn wá káwọn ìfintọ́lọ̀ ń sí ní ìwọ̀nyẹ̀ sí ẹ̀yẹ́ àti sí àwọn èèyàn láti nìsìn ẹni táwọn olóàfà yìí tó wá sọ haramu yìí tó sọ dìí tẹ́rí ṣẹ́rí pé ó ti jẹ́ kó túnmọ̀ sáwọn èèyàn pé tàbá ṣe gan nǹkan tó fúyẹ́ ni fi tẹ́kí gbọ́ wáàdí èyí tí ó ṣe kẹ́ni èyí tí yóò ní padà rà ó lè jẹ́ sí gbogbo akíṣẹ́ ti wà bí kàga ni bí èèyàn bẹ́ńbẹ̀ tí wọ́n fi sí níjọ́ tí wọ́n sí níjọ́ tí wọ́n sí ẹ̀rú báyìí kí èèyàn lọ wá akíṣẹ́ sí náà lóòrèkóòrè à inú ọkọ̀ ni à ọ́fíìsì ni thirty minutes ní à ilé ni lálẹ́ nígbà tí gbogbo yẹn ti sùn kí èèyàn nìkan lọ dájókòó kó tàn kó máa gbọ́ bóyá nípa sàárì ni bóyá nípa ọjọ́ gbẹ́jà kíyámà ni tí èèyàn bá ti fura pé wáàbí ìdí bá gbọ́ a mú bọ́kàn padà sọ́dọ̀ ọlọ́run àtẹ̀sírì kan ní mo ní kéjẹ́sì rẹ̀ ní mo ní ọdíò rẹ̀ ní wọ́n àti tí ó nípa lára lórí ọkàn tí èèyàn bá ń gbọ́ lóòrèkóòrè yóò máa mú kí bẹ̀rẹ̀ ọlọ́run kó ṣe kiri kí bẹ̀rẹ̀ ọlọ́run kó lékún nínú ọkàn ẹni rẹ̀ nítorí nípa náà. Hmm. Wọ́n bí lónìí. Náà. Ọmọ tí a bí ní uh, irú òní bí aago mẹ́sàn-án àárọ̀ aago mẹ́jọ aago méjìlá aago méjì aago mẹ́ta mẹ́rin kò ní sunday a ṣe àkíkà rẹ̀ níjọ saturday torí pé anna muhammad sallallahu alaihi wasallam sọ wípé yawma sabi'ihi yawma sabi'ihi àrí nínú àwọn olùmọ̀ tí wọ́n lọ lórí wípé irú ọjọ́ tàbí yẹn òun lọ́jọ́ keje fẹ́ẹ̀sì nínú ìṣirò tí wọ́n sábàdí lọ́jọ́ sunday wọ́n lọ́jọ́ sunday ní ọjọ́ àfíkà rẹ̀ a nínú àwọn tí wọ́n wíwẹ̀ ṣùgbọ́n ìtọ́kàn fi balẹ̀ sí jùlọ wọn náà ni wípé a ó rí pé irú ọjọ́ tàbí yẹn ọjọ́ kẹjọ ni kìí ṣe ọjọ́ kèló kìí ṣe ọjọ́ keje kìí ṣe irú ọjọ́ tàbí ni ṣẹ̀rí àpáwá látẹ̀ẹ́ ọjọ́ kìí di ọjọ́ tàbí bí ní ṣẹ̀rí àpáwálà tó bá jẹ́ sí pé alẹ́ làbí lẹ́yìn ìgbà tó oòrùn ti wọ̀ sọ́yẹ́nsì tó oòrùn bá ti wọ̀ ní ìsìn alẹ́ alẹ́ tá a wà nínú rẹ̀ yìí alẹ́ ọjọ́ rẹ̀ kìí ṣe àwọn ìṣirò àwọn èèbó òun ni alẹ́ Sunday láti ṣe gẹ́ni ọjọ́ Sunday láti wà ní báyìí lọ́dọ̀ tiwọn ó dìgbà dágbó nílò ojú bàtà gómìnà ìlà bá lò àwa tó rùn bá ti wọ̀ alẹ́ ń tẹ̀lé ọjọ́ tó wà wájú rẹ̀ sẹ́yìn alẹ́ òní alẹ́ monday ni kì í ṣe alẹ́ sunday sẹ́yìn alẹ́ monday lòní kì í ṣe alẹ́ kì ṣe alẹ́ sunday sẹ́yìn yóò wá jẹ́ sí pé ọmọ tá a bí lásìkò yìí ń sìn àbí lásìkò ti wọ̀ ọjọ́ wọ̀ la wọn àbí lọ́jọ́ monday sẹ́yìnsì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀yà tí wọ́n bára wọn nínú ìṣẹ́jú tó jẹ́ sí pé àti ṣàlàyé pé ọjọ́ kìí láti tí wọ́n bá bí ma ní rúurú àsìkò yìí ni wọ́n máa ń dùn torí pé ọmọ tá ní alẹ́ òní ní ìṣègbó lápò ọmọ rẹ̀ ọjọ́ sunday lọ́dọ̀ àwọn tí wọ́n ń wo pọ́jọ́ kẹjọ ni àwọn wà òpin ọjọ́ pọ́jọ́ kẹjọ ni inú ó àwọn ọ̀gbẹ́ ìdí ó dàrú wọn lójú wọn pọ́jọ́ kẹjọ rẹ̀ ní torí pé ti wọ ọjọ́ ọjọ́ mọ́ndé ti wọ ta'ala àlànà yẹ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àti sọ ní ọ̀pọ̀lọpọ̀ masala ọjọ́ kẹjọ ọjọ́ wípé bàbá bàbá ọmọ àbí màmá màmá ọmọ yóò sọ pé yóò tẹ̀rẹ́ ní pé òun ó gbé bàbá ọmọ sẹ́pẹ̀ látòjú ìsìn ìgbé irú irú irú ìlànà wọn ìwọ fúnra àti ọjọ́ kẹjọ láti júnà rẹ látòjú ìtí ò bá yé wọn kò lágbára tó ìta àfà tí irun tí wọ́n fi wá mọ̀ sẹ́pẹ̀ ò sẹ́yẹ́sẹ̀ tí ò bá yé wọn tí wọ́n sì ní dandan ọjọ́ kẹjọ àwọn gbọ́dọ̀ gbọ́ tí kò lágbára dé ibi tí àwọn ẹni tẹ bá ṣépè fún mi kan kò ní mú mi ah, ẹ mọ̀ tí wọ́n ṣépè ṣẹ́yìnsì wọ́lọ́fi tààrà rẹ̀ náà kí èèyàn fi wọ́n rẹ̀ tó bá ti ju agbára èèyàn lọ sálà yìí ni òye hàn ṣẹ́yìnsì náà. Mm. náà bẹ́ẹ̀ àgbò méjì fọ́kìnrin ẹyọ̀kan fóbìnrin ṣùgbọ́n olùmọ́ ní ẹyọ̀kan fọ́kìnrin náà yóò fi ẹyọ̀kan náà a máa tẹ́kìnì a máa tó wallahu a'lam náà fún náà sẹ́ẹ̀sì ọjọ́ kejì yẹn pípa ẹran súnà fún rẹ̀ ìdí à ń pè ní àfíkọ̀ gbẹ̀gbẹ̀ fún ẹran a pa nítorí pé a ṣe gẹ́nì nítorí pé ọmọ ọlọ́run wá fi ọmọ ní ọ̀rẹ́ ìyẹn a lè a ṣe lópin ìgbà tó agbára àti ṣe bẹ́ẹ̀ bá ti dé tó bá ti wà. sísọ ọmọ lórúkọ anabi Muhammad sallallahu alaihi wasallam gbára dábàá bí màá ní máa sọ ọmọ lórúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè sàárì ó bí ma láàárọ̀ ó gbé ọmọlọpọ̀ fàálẹ̀ Muhammad salam alì Muhammad salam ṣe tàhálíkì fún ó ní tẹ́jú sọ́lọ́kọ́ ni ó ní rárá àti ìsọ́lọ́kọ́ ó ní ọ̀làmọ́sọ́ ní Abdullah rẹ̀rì so orúkọ tó bá jẹ́ kíkẹ́ nítorí ìdí kan tàbí àbí mi nígbàtà bí ma ká tó bí ọkìn lárọ̀páàbì àbí omi óbi lárọ̀páàbì lápẹjúwe àbí ọkìn àbí rárá kìí ṣe nítorí ìyẹ̀dá ṣùgbọ́n aláwọn orúkọ láàbí sẹ́tù fún ọ̀kankan nínú rẹ̀ ó lè ṣokùnfà kí ìgbà míì Ah, ìyàfẹ́nu a máa wá lórí pé èmi máa sọ lókọ ìwọ ló sọ lókọ kámá ti ṣe kíni kámá ṣẹlẹ̀ ń gbà mí láyé mi kámá ti yanjú rẹ̀ tó wá jẹ́ pé nítorí ìdí kan tàbí méjì a bá ti ah, ah, ló kí ọmọ lo ọjọ́ méjì mẹ́ta ṣùgbọ́n àìpé orúkọ ọmọ sí etí ẹran tàfẹ́ dùn láàrin ìṣẹ́mọ̀ lápẹ́ tí wọ́n jí sọ orúkọ rẹ̀ kí ni wọ́n gbókọ rẹ̀ kí wọ́n tó dú ẹran wọ́n sọ sí ti ẹran sáánà wa tí wọ́n fi jàrọ rẹ̀ ni tí ẹgbẹ́ fi jàrọ rẹ̀ ni yà ni fa aláàjẹ̀hàn orúkọ masala tó dájú rẹ̀ pípẹ́ ẹran fún fi ọjọ́ méje ṣe sọ́rí rẹ̀ ṣùgbọ́n orúkọ adébẹ̀sẹ́lẹ̀ máa sọ ọmọ ní orúkọ gbàrà tí

kò gbọ́ nǹkan kan náà. mo máa ń bèrè pé ní ìgbà ṣe bá wo láyé àwọn ọmọ wa gbà ìgbà tó máa fún wọn ní ọ̀sẹ̀ fún wọn náà lórí wọn ni ṣe bá wo ó fún ẹ̀yìn nìkan ló lọ́wọ́ pé ọmọ máa ń gbé ẹgbẹ́ ìmọ̀ ìlú ọ̀gá ọmọ yẹn ni wọ́n ọ̀gá ṣé kí ní ìjọ ọmọ àṣà ìṣèlú tún yẹ ní And uh, I remember going to the when we were kids, you know, when the Naam, ụlọ gbígba ọ̀yàn ní ẹnu ọmọ. A rí náà olùmọ̀ tí wọ́n lọ lórí pé ọ̀nà a fún ọmọ ní fún ọdún méjì. ọ̀rọ̀ tó fi ni pé kìí ṣe kì í sọ̀rọ̀ yẹn torí pé àdé Muhammad sallam tí ọlọ́run bá sọ kùránì fún kó kó sàlàyé rẹ̀ fún wa àwọn sàábì rẹ̀ wọ́n ṣe in tó yapa sí ọdún méjì yẹn tí ò sì jẹ́gẹ́ ni tí ò sì kọ̀ fún wa àwọn lárúbáwá kan yẹn tó wọ́pọ̀ jù láàrin wọn ni pé wọ́n á máa lọ jẹ́gẹ́ ni wọ́n á máa gbé ọmọ fún ẹni tí ó jẹ́gẹ́ ẹni tí ó gbà ni wọ́n á máa gbé ọmọ fún ẹni tí ó gbà وإن أرادا فصالا أن تراض بينهما ìyẹn náà ń bẹnu àwọn ẹ̀rí tó fi hàn pé àwọlẹ́ni káàmìlẹ́ ènìyàn kìí ṣe gẹ́ni kìí sọ̀rọ̀ rẹ̀ wípé tí wọ́n bá fẹ́ já ọ̀yàn lẹ́nu rẹ̀ pẹ̀lú ìyọnú àwọn méjèèjì àwọn pẹ̀lú májẹ̀mú pé kò ní ní ọmọ náà ní gẹ́ni kò ní ní ọmọ náà lára alájẹ̀ká èyí tó fi dáa lọ òun náà ní bí ọmọ ó mu ọyàn ọdún méjì tó ṣe kéde tó pé ṣùgbọ́n nítorí ìdí kan tàbí ìgbé lọ́wọ́ ọmọ wà ní ọmọ oṣù mẹ́sàn-án eh, ìní wọn lórí ilé látọ̀jú rẹ̀ irú irú ìṣesí yẹn wọ́n ṣe kéde ó gbọ́ mú lẹ́nu rẹ̀ ó lè mọ́ wà healthy um, medically fún ẹni tí ó wà ní irú ìṣesí yẹn kó tún máa ṣe kéde kó tún máa fún ọmọ lọ́yàn so àlàyé ẹ̀ka èyí tó fi dájú lọ ni kí ọmọ mu ọyàn ọdún méjì tó kún ṣùgbọ́n tí nítorí àbí mi tí bẹ́ẹ̀ ò bá ṣẹlẹ̀ àìṣẹlẹ̀ bẹ́ẹ̀ kìí ṣe gẹ́ni kìí ṣe haram wallahu ta'ala a'lam alexalam ìbéèrè parí inshallah nítorí àti náà àwọn olùmọ́ ní hikima ti ń bẹ nínú alimami na kọlu rahimahullahu ta'ala uh, nínú tuhfatul walud fi ahkamil mawlud ó ní hikima ó ní hikima ṣẹ̀ríà ti ń bẹ nínú pé ṣẹ̀ríà ní ọjọ́ kìí ọjọ́ tẹ́ bí ma ní kẹ́ tó pẹ̀yàn fún òun náà ní láàrin ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin ọjọ́ márùn-ún ọjọ́ kẹfà àní gẹ́gẹ́ àní fẹ́ràn ṣùgbọ́n ṣé àní sọ́lọ́gbọ̀ asọ́lọ́gbọ̀ sẹ́yẹ́sì والله تعالى أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب